أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا أوفي آه، سورة سورة تنقل سورة النازعات الله tí ó fẹ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí ọjọ́ gbẹ̀ndà òkè àwọn ọ̀fẹ́ràn ẹni létí ń pa rẹ̀. káyọ̀sì má gbàgbé alùpùpù àlùyọ́mù làákìr ọ bẹ̀rẹ̀ látòrí ikú òfin dórí sàárè òfin dórí ibi tá a parí ọ̀rọ̀ sí àlùjànnà ni àbínà hmm, àlùjànnà ni àbínà tàbádẹ̀ wò súra yìí á lè fi gbogbo ẹ̀ pátá ló kó sínú. ọlọ́run ọba subhanahu wa ta'ala wa sọ wípé والنازعات غرقا ọlọ́run fi àwọn màláìkà búra àwọn tí wọ́n máa ń gba ẹ̀mí àwọn kèfèrí ní tipátipá. Hmm ẹ̀wọ̀n kí wọ́n ní àwọn mọ̀lẹ́kọ̀ wọ́n tẹ̀ ọ báyìí wọ́n máa sọ fún kéferì pé ọyá yọ ẹ̀mí rẹ̀ yọ lé wa lọ́wọ́ àbí wọ́n fún yẹn lọ́bẹ̀ pé ìwọ náà ni ó fi ọ̀gbìn yẹn kó fi fún ààrẹ pa. wọ́n ní náà ṣe tọ́ọ̀tì. ọlọ́run ní òun fi àwọn màláíkà búra tó ṣe pé àwọn máa ń gbẹ̀mí mùmí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nírọ̀rùn tí ò ní mọ̀ nira kìí ṣe pé nira yìí táwa ń rí ìyàlagbà lérò wọn ni a òkú dáadáa ń kìí ṣe yẹn ó gbẹ̀mí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀sẹ̀ àbí hàtì. wọ́n náà fi àwọn mọ̀láyíkà búra àwọn eléyìí tó ṣe yí pé wọ́n á máa ṣiṣẹ́ wọ́n á máa ṣiṣẹ́ ìyẹn ni yí pé sẹ́mẹ̀ sílẹ̀ báyìí kò tó wọ́n rìn láti lè ṣe àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àgbẹ̀tọ̀ ọba fẹ́ tu olè láwọn tí ń lúwẹ̀ lórí ta bá lọ pé sábàá ìlúwẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ó lúwẹ̀ tó bá jẹ́ sábàá ó sàfọ̀mọ́ tùmọ́lẹ̀ kan náà níbí báyìí ọ̀sàbíhàt àwọn tó ń ṣiṣẹ́ láti sánmà báyìí àti ọlọ́run ọba ni wọ́n máa gbé kí ọlọ́run náà fa àwọn mọ̀lẹ́kà tó ń ṣiṣẹ́ búra tí wọ́n ń ṣe àṣẹ ọlọ́run ọba ọlọ́run ní ìfún ọ̀bùra. àwọn eléyìí tó ṣe pé wọn a máa gbáwájú ara wọn kí ló ṣẹlẹ̀ àwọn màláíkà tó ṣe pé apá kan máa ń gbáwájú ara wọn ọlọ́run ló ń fi irúfẹ́ àwọn màláíkà tó ṣe pé nítorí wọ́n fẹ́ ṣàṣẹ ọlọ́run wọ́n máa ṣàpá tètè eléyìí sọ pé èmi ní ìwọ́kọ́ èmi ní ó jẹ́ lọ irú àwọn mọ̀lẹ́kà tí wọ́n máa ń ṣe báyìí ọlọ́run ló ń fún wọn bọ̀rọ̀. ọlọ́run ló ń fi àwọn mọ̀lẹ́kà bọ̀rọ̀ àlùmọ̀dàbẹ̀rọ̀ ti àmọ̀rọ̀ tó ṣe pé àwọn nìyí àṣẹ ọlọ́run ni wọ́n máa ń ṣàmúṣẹ rẹ̀ àṣẹ ọlọ́run àwọn ń ṣàmúṣẹ rẹ̀ iṣẹ́ tí ọlọ́run bá gbé wọn pé lọ́ọ́ sí kí báyìí wọ́n ṣàmúṣẹ rẹ̀ àwọn ni àlùmọ̀dàbẹ̀rọ̀ ti mí يوم ترجف الراجفة يوم ترجف الراجفة ọlọ́run ní ní ọjọ́ èyí tó já sí pé ilẹ̀ ó mì ilẹ̀ ó mì ìyẹn nígbà tí ìsìràfíìlù bá fún fèrè alákọ̀ọ́kọ́ ilẹ̀ ó mì ní ọjọ́ tí ilẹ̀ ó tílẹ̀ bá wá mì kí ni ó ṣẹlẹ̀ o sílẹ̀ bá ti mì tán tí gbogbo ayé tán after forty years ohun tí wọ́n tẹ̀lé náà ni àrọ́ọ̀dìfà ìfúnfúnni kejì tí wọ́n bá ní rí dífù àwọn ní pé ojókòó wa ẹnì kíkà àjókòó sẹ́yìn rẹ̀ láì yàní rọ́ọ̀dìfà ni ṣèlè àkọ́kọ́ wọn ti fún náà ayé ti tán after forty years ṣètìbá ọ̀hán yóò tún wá tẹ̀lé àrọ́ọ̀tì fatu ìfúnfèrè ẹlẹ́ẹ̀kejì ìfúnfèrè ẹlẹ́ẹ̀kejì yẹn òun ní gbéǹde ọ̀yà. olùbù ìyá ọmọ ibi òun wá dìbà. àwọn kẹ̀kẹ́ ń bá ẹjọ́ yẹn ó lè pé yóò máa gbọ̀n ní pẹ̀pẹ̀pẹ̀ ìka yóò mú ọkàn yá àwọn kankan ní ọjọ́ yẹn ọkàn wọn sì ní ọkàn ọkàn ìfèrí ni wáá jí fa tí wọ́n máa bẹ̀rù àbẹ̀sọ̀rọ̀ha. àbẹ̀sọ̀rọ̀ha ọ̀ṣàrà. ọkàn wọn kìí fi dáwà wíyẹn ojú wọn ojú àwọn ẹni tó ní àwọn ẹni tá à ń sọ ni kọ́ọ̀ṣà yóò kúrò mọ́ wọn lágbárí ni yóò kúrò mọ́ wọn lágbárí kí ni wọ́n máa wá sọ tó bá ti rí bẹ́ẹ̀. يقولون في الحافرة يقولون ما صنعني يقولون àìná sí àwa lámàrò dúdú náà tí wọ́n tún wá dá wa padà tí wọ́n tún dá wa padà fèlè háàfìrọ́ háàfìrọ́ ìyẹn ni wípé sílẹ̀ háàfìrọ́ tí àwọn fún náà wọ́n máa ń wa kòtò mbẹ́ wọ́n bá ní fúfúrá tu kòtò níbẹ̀ bẹ́ẹ̀ àlè ìyẹn ni pé orílẹ̀ ayé ta ti ń lò tẹ̀mí yìí tí tún máa dá wa padà bẹ́ẹ̀ ni. وما قال الكلام اللي سيروا زمين به يا نخيرة إذا كنا عظاما نخيرة نخيرة كل ما تعمل ديه توتي كيف ما تعمل هذا قال قالوا قالوا إذا كنا عظاما نخيرة tó ayé pé dàpadà kan tún wà ó kẹrọ tó ní kọ́ sírọ́ ìṣẹ́rípadà òfò gbáà ni àti kú láàrin ìgbà ti kẹfù kú tó àti wà padà wọ́n bẹ lè dá a padà ìdàpadà òfò ni. ọlọ́run ọba dẹ́dàrá ni ẹ̀ ìnàmà hìyàn sájà ọ̀tún wà ṣẹ́dá ẹ̀rí wọn bá ń sọ yẹn gbígbé ẹyọ kan péré náà ni igbe ẹyọ wúrò kan so òun náà ní tí igbe ẹyọ kan yẹn bá ti wáyé báyìí kí ni ó ṣẹlẹ̀ fa ìdá hum. igbe ẹyọ kan ni atẹ́gùn sínú wo ni o èyí tí sọ àfihàn òfin ẹ̀ẹ̀kan tó bá ti fún kí n tó fún báyìí class àti àmọ̀dé náà nìyẹn tọ́bẹ̀ tí fún fèrè yẹn fa ìdá hum bí sàhìrán bó ṣe ti fi gbogbo àwọn èèyàn wà lórí ilẹ̀ ni àti sàhìrán orí ilẹ̀ ni o. So, ẹ má jẹ́ àdá àpamọ́ra wọn tí wọ́n dá padà fìlàfìrọ́ sí ìsẹ̀mí lẹ́yìn bàtà ti kú eléyìí ó nígbà wọn bá ti tí wọn bá ti gbẹ́yọ kan yẹn tí ìsirafílù bá ti pátákùn yẹn fó sínú fèrè fàyíta fún ìsirafíọ́ wọn yóò sì wà lórí ilẹ̀ nìyẹn wọn wà lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tí wọn ti kú tẹ́lẹ̀ nínú ilẹ̀ hẹ́l àti àkàyẹ́ ni pé káńtọ́ jáde nínú ilẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn ọ̀yà ẹ ọ hẹl ẹtì àkà ṣùgbọ́n tí wàá bá ọ tí wàá bá ọ ìró anabi musa aleyhi salatu salam tẹlẹlẹdà rẹ ọlọta rẹ ti ṣe fìràwọn ibi ìròyìn ti wàá dé bá ọyọ wàá sọdẹ fún wa ní ìròyìn. nígbà tẹ́lẹ̀ dà musa pè é bilwaj ní àfonúfojì alimọ̀kọ́dàsí ààyè tó mọ́ tó wà tó ń pè tọ́jú òkè tó wà tó ké sọ́lọ́wọ́n bá ń bẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dàrẹ́ pé níbẹ̀ bá ti wí bilwaj tó wá alimọ̀kọ́dàsí níbi òkè tó wà tẹ́lẹ̀ yìí tó mọ́ nígbà tẹ́lẹ̀ dàrẹ́ wá pè kí lọ sọ fún un. mo tó sọ fún un nìyẹn lọ bá fẹ̀rẹ̀ àwọn ìnáwó ọgọ́ tó bá dájú fẹ̀rẹ̀ àwọn nìyẹn ọgọ́ ó ti ta ẹnu àlà ó ti kọjá àlà ó sábòsí ó sì gbéraga ọ̀yà. kọ́ wa sọ fún pé rẹ fẹ̀rẹ̀ àwọn hàn lákàá. إلى أن تزكى ìyẹn ni pé tí kò wáyé kó ṣàfọ̀mọ́ ni kó ṣàfọ̀mọ́ ara rẹ kó nínú àìní ìgbàgbọ́ àtẹ̀sẹ̀ òkúlù hàlákà tí ò wáyé fún rẹ fẹ́ àwọn an ilá àǹtẹ̀sẹ̀kà kó o chíǹjì lọ síbi pé wàá mọ́ wàá mọ́ tónítóní kó nínú kíni àìgbàgbọ́ àtìyápá wà á sí yàtà. kí o sì tọ́ sọ́nà lọ́sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ nígbà ṣá ọ wàá payọ ọlọ́run yẹn àárọ̀ ọ̀hún. ẹ wá rí nàbí ìlànà Musa aleyhi salatu wa salam ọ wá fi ẹ fẹ̀rẹ̀ àwọn ẹ̀lẹ́ ayẹ̀tẹ̀lẹ̀ kúbọ́rọ̀ àmì tó tóbi jùlọ irú àmì wo bí ọ̀pá tó bá jí olè tí ó dojò irú àmì wo bí ọwọ́ tó bá kí ìbọn máa pò tí ó di ìjọ máa kọ bí gíláàsì yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ń kọ́ tòun ti bẹ́ẹ̀ ìrọ̀ náà pè nírọ̀ wá àṣọ ó tún ya pa ànẹ́bí Musa aleyhi salatu wa salam. lẹ́yìn ìgbà yẹn àdìbàrọ̀ bí fẹ́ràn náà ti pè é ìdánìyẹn yẹ́sì á ó mú eré tètè àbẹ láwọn afá máa ń sọ oríṣiríṣi ìtàn ńgbà ó yọ yìí padà ìyẹn ni ó sẹ́rí kò nínú imam tánàbí musa ń pè sílẹ̀ yẹn dẹ́sẹ̀ á ní ń sáré dẹ́sẹ̀ oríṣiríṣi ní dẹ́sẹ̀ ní àkòtí fọyín ìyẹn ni pé ó yára ó yára tètè máa yapa ọlọ́run ọba fàṣàrọ̀ ọba ń káwọn èrò jọ ọba pè wọn pé. wọ́n wá ní èmi ní ẹlẹ́dàá yín tó ga jùlọ. bọ́lá òun ṣe gbá mú nìyẹn ọlọ́run wá gbá mú mẹ̀kálà àlẹ́ àṣírá tí o nígbà mú ìyá ẹ́ tí wọ́n bá ní mẹ̀kálù ìyẹn ohun tí máa ń pọ̀ fún yẹn pé yẹn fi ṣàbùrú mọ́ ọlọ́run mu ní ọkọ mu ìyẹn ni pé ọgbà mú nígbà mú ìyá àtìgbẹ̀yìn àti tàkọ́kọ́ ó jìyà ayé ó jìyà ajọ́gbìn dàlùkìyàmọ̀ táyé sojú wa dàlùkìyàmọ̀ náà sì dájú kọ́yà. Ọ̀nà pé ayé tó jẹ ni pé ọmọ mi àmúlò, ìbẹ̀ ló kú sí, ọ̀pàdà wá lè fò, ìyá àtàlùkìyàmà ìyá ọlọ́run ti ní jóná lọ́wọ́ yóò wá jò kàwọn balẹ̀ ìjọ gbé àtàlùkìyàmà. Ọlọ́run ní ìnà fi ìdá àlìká, dádájú ń bẹnu eléyàn ọ̀la ìbọ̀rọ̀ tán, àríwòye, wáàsí, lè mọ yáṣà, ẹni tó bá fẹ́ أيا أأنتم أشد خلقا أم السماء بناها ọmọ ẹ̀dẹ́gbẹ̀ wa ń sọ pé tó ṣe ẹ̀yin lẹ́ lè jù lẹ́dàá rẹ̀ ẹ̀yin èèyàn lásánlásán àbí sàmà banaha àbí sàmà tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ma sókè wà yìí òun ló lè jù náà rẹ̀ rọ́fà àìsàn. ẹ̀ àrí sàmà tọ́lọ́wọ́n ma sókè wà yìí rọ́fà àìsàn sábùkà ha ọlọ́run gbé òkè rẹ̀ yẹn ògbèga àṣàwòwáhà ọwọ́ àṣẹ ní dọ́gba dọ́gba tó ṣe kò ní ṣokò nìkan tó fàyà kọ̀dẹ̀ lálébù kẹ̀kẹ́ ẹ̀rí gbogbo olè akọ́dà kan ṣe kàn tán láyẹ̀ rí nìkan tí ó hù gọ̀ báyìí ọlọ́run gbé gíga sẹ́mẹ̀ yẹn sókè tọ́ga fíofío àṣàwòwáhà ọwọ́ àmì ọ̀dọ́gba. وأغطش ليلها وأخرج ضحاها أغطش ìtumọ̀ rẹ̀ ni azlama ó wá mú òru òru ilé ó sì wá mú ìyálẹ̀ta rẹ̀ jáde yẹn ni wípé ó sì ní kọ́ mẹ́lẹ̀ àsìkò rẹ̀ wọ́n ní àkàràjà yẹn ayé نور الضحى تدري أغطش ليلها غروب أم سوق بيري وأخرج ضحاها أسمو ملاهي على تعرف كنيو أم جدي والأرض بعد ذلك دحاها الله سبحانه وتعالى ní lẹ́yìn ìgbà yẹn ilẹ̀ wa ní ọlọ́run padà wá tẹ́lẹ̀ tó tó fi gbogbo tí ó wúlò sórí rẹ̀ wà. ọlọ́run wa mú jáde nínú ilẹ̀ yẹn máa aha omi rẹ̀ onígbàwò kànga ọdọ sálẹ̀rú inú ìlànà ń jáde wọ́n aha àti irúgbìn rẹ̀ èyí táwọn ẹran lè máa jẹ mú jáde nínú ilẹ̀ ọlọ́run tí wọ́n á sin òkè ó fi òkè amsa hàn kó fi di ilẹ̀ yẹn ẹ̀mọ̀ pàtí wí yẹn ní ẹ̀kan náà ní àná amsa hàn ó fi di ilẹ̀ hàn kílẹ̀ òfin má máa kọ́ má máa túká kọ́ má túká ó yà mọ̀tá àlẹ́kùn. mọ̀tá àlẹ́kùn wáyé àmì àábìkún. ọlọ́run ṣe bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ ìgbádùn fún yín èyí sẹ́yìn nìkan ẹ̀mọ̀ pé mo dáhà náà jẹ́ inú rẹ̀ láti mu ee lórí búrẹ́dì ilẹ̀ nìpínlẹ̀ rẹ̀ fífi sí wọ́n lè àmì kò àtàwọn ẹran yín káwọn náà lè máa jẹ́. إذا جاءت فإذا جاءت الطامة الكبرى طبعا دينا الطامة الكبرى طبعا دي كيف فيري ẹlẹ́ẹ̀kejì yẹn ṣẹlẹ̀ òun náà ni wọ́n ń pè ní àtọ́mátòlùkùbọ̀rọ̀ ó fi pé àtọ́mátòsóbùrọ̀ mẹ́ àwọn ní èyí tó fòfèrè alákọ̀ọ́kọ́ pé kí gbogbo owó gún ní ṣùgbọ́n àtọ́mọ́tòlù kò bọ̀rọ̀ ìfúnfèrè kejì nìyẹn tọ́ba adé fásitì yẹn dé tí ìṣòro àfihàn fúnfèrè yẹn ni kí ni ọ̀wá ṣẹlẹ̀ o. يوم يتذكر الإنسان ما سعى ọjọ́ ni òun lèèyàn máa rántí pé mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí èèyàn máa rántí ohun tó ti ṣe kọjá. وبرزت الجحيم وبرزت الجحيم لمن يرى طبعا دعاء داسي برزت الجحيم وفيها وفي الجحيم ìyẹn ni pé wọ́n ṣàfihàn rẹ̀ síta ní lèmọ́ yàrá ẹni tí ó rí náà jẹ́ yìí mu nì tí ó wọnú ẹ̀ ní o tó di lóru rìsáàtì wọ́n fi hàn báyìí àlìjẹ̀hìmù náà jẹ̀hìmù yẹn wọ́n fi hàn gidigidi wọn ni tí wọn ṣáájà tó fi sìn wọn fi hàn ẹ gidi kì í ṣe bí ọkàn rí firi wọn fi hàn ẹ gidi tí ọmọ ogun tó wà nù rẹ lèmọ yàrá fẹni tí ó rìn náà jẹhìm yẹn fún wọn ọwọ ní tẹ àmà mi tọ. ẹ ẹ ààrẹ ni tọ́ bá kọjá àlà. ọkọjá àlà pẹ̀lú kó sìnà ni ọ wá gbọ́lá fún ìṣẹ̀mí ayé táwa bẹ́ẹ̀ ayé ńlọ́wọ́ àmọ́ yáa sẹ́ni jẹ̀híìmù ni dájú jẹ̀híìmù yẹn hi alimáwa òun ni ibùgbé rẹ̀ tó máa gbé o. wà á máa ń kọ́ àbàlù ọ̀nọ̀rọ̀ bí wà á lẹ́fẹ̀ẹ́ àmì ìhàwà. ẹ̀rọ ẹni tó pààyàn àmọ̀kọ́ àmọ̀rọ̀ bèèrè ìdúró níwájú ẹlẹ́dàá rẹ̀ ẹni tó pààyàn ìdúró rẹ̀ níwájú ẹlẹ́dàá rẹ̀ nígbà tí páyà pé hé ìjọ kan ó sì jọ kan tí ń wà níwájú ẹlẹ́dàá mi tí wọ́n máa béèrè pé tó ìwọ́n tó mọ̀ yìí sò lò ó ìwọ́n tó oníṣọ́ ọ̀nà bóò ló ti lò sẹ̀mí bóò ló ti lọ́jọ́ orí ẹ̀ wọ́n máa béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ mi. ọ̀nẹ́hà nafsa anil hawa tó wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ kúrò níbi ìfẹ́ ẹnu irúfẹ́ ẹni bẹ́ẹ̀. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àlùjànnà ló máa jẹ́ ibùgbé rẹ̀. ọlọ́run nílò òjíṣẹ́ ọlọ́run wọ́n máa bí ẹ léèrè hanisa àti nípa àlùkìyàmà wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ajáàna mọ̀ọ́sáhà ń gbóni ọ̀wáyé gan-an. فيما أنت من فيما أنت من ذكراها níbi ohun tó ṣe pọ̀ ń rántí níbi ohun tó ṣe pọ̀ ń rántí yẹn tó ń tó ń mú rántí rẹ̀ rántí rẹ̀ wà nínú rántí rẹ̀ tó máa sọ pé àkíyàmọ̀ àkíyàmọ̀ wọ́n máa bẹ̀ ọ́ pé ní òní òde gan-an. ọba dáadáa wa sọ pé ìrẹ́ ànẹ́bí òní mọ̀ kankan ìgbà tí ó dé o ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ni mò ń tà háhá òpin ìgbà tálíkì àmọ́ yóò dé ọlọ́run nìkan lọ́mọgbà yẹn o. إنما إنما أنت منذر من يخشاها ọkàn ìjà sí pé ìwọ أنت منذر olùkìlọ̀ ló jẹ́ لمن يخشاها ẹni tí ó payà ọjọ́ ní yóò ṣe rere ẹni tí ó payà ọjọ́ yẹn ìwọ olùkìlọ̀ ni wọ́n jẹ́ fẹ́ni tí ó payà ọjọ́ yẹn pẹ̀lú ìkìlọ̀ tó ń ṣe. كأنهم يوم يرونها لم يلبثوا إلا wọ́n wá dàbẹ̀ ni pé yóò mọ̀ yọrọ̀ ọ̀nà ha ọjọ́ tí wọ́n bá rí tẹ́lẹ̀kì àmọ̀ padà wá dé a ní yóò dé ọ padà dé lẹ́mìíyẹ́ ìlìbà tó wọ́n máa láwọn òlò láyé ohun tí wọ́n máa sọ nínú àwọn òlò láyé ìlà àṣìyàtà ìrọ̀lẹ́ kan làwọn kàn sí láyé àwọn tó ha ha àsìkò yálẹ̀ kankan làwọn lò láyé.